بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين على وقف ورم أباتير وقدني أيه تاوى أمي أبوي nípa àlejò tó tóbi jùlọ tí ma ń wọlé bá mùsùlùmí tí bá sì lọ lókè ìpẹ́ òun náà ni àlejò iṣẹ́ ẹ̀sìn ní oṣù Ramadan ọlá tí ń bẹ ní oṣù náà àtàjùlọ rẹ̀ àtàlbáríkà rẹ̀ ọlọ́wọ́sẹ̀ ẹ̀kùn gbogbo wọn kọ́ṣtà tí wọ́n bèèrè yẹn sáájú wa fún al Sa'id Abdullah Abubakar al-Imam tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lọ́dá mọ́sá ìdàmú ní àgbàdádá ó ṣàlékún ní nímọ̀ ó ṣàlékún ní àkóyé gbogbo tí ó bá wa sọ náà ọlọ́dá mọ́sá ìjówó wà létí ó sì jẹ́ rí gbọ́yé nígbà tí wọ́n ṣàlàyé àwọn tí àwọn gbọ́rọ̀ lórí wọ́n ní kèèsì ọ̀rọ̀ yẹ̀ fún kéfèé

kó ń tẹ̀lé wa wọ́n ṣe lásí wá kí wọn ìmọ̀ ń gbé lórí yìí náà bá níbi ìgbàmù ẹjá fi chánsì yẹn náà ká fi bẹ́rù ń ta ó mọ̀ dábó bá wà gbá yìí a mọ̀ lórí púpọ̀ àmẹ́tì bá dá parapọ̀ náà kó eléyìí ni ó lè jẹ́ ومن جعل كل علمة لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمل النعم فلك الله سبحانه وتعالى كل ونسبة بمنا فين يكسس من عوية أمن لهم فين وجود أمره وكبحانه النبي بالسبب صلى الله عليه وسلم لا بينا بين بلجة مسلمين

ṣùgbọ́n ó kéré láwùjọ tí àgbọ́yẹ̀ ẹ̀sìn bá ti sí kẹ́ni tí mú wá bára ṣàìtàn kó wá gbà ó pé ṣòlò wọn yìí gbà pé ṣòlò àwọn ṣùgbọ́n bá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó kùtà sì dákọ̀ yẹn kò mọ̀

iṣẹ́ ẹ̀sìn wa ọlọ́mọdàlú ẹlẹ́yà tọ́ ẹni tí ó ní kàfàrọ̀ lọ́rùn wọn fáwà tí wọ́n darí ètò wọ́n ṣàlàyé tó mú wa ní gbèsè kàfàrọ̀ lọ́rùn ní islam lè tó jẹ mọ́ ti lọ́sàn tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí yẹn nígbà náà nìyẹn dára ẹ̀fà yẹn náà sì ní ọ̀rọ̀ tí ó rìnlẹ̀ jù lọ́dọ̀ àwọn àfà ó mọ̀ ọmọ jẹun ní ó mọ̀ mú mi ní wọ́n já náà pé hadithi tó wá fún rẹ̀ kìí sí ti àlùbára ní fíẹ́fọ̀ àlùbìṣẹ̀ nínú ẹ̀sìn ìyàwó rẹ̀ ní gbọ́ àwá tí yá sẹ̀fẹ́ gbéyàwó sílé láwọn olúkà ń bẹ tó já sí pé tí rọmọdánù bá ti ń bọ̀ báyìí bí ọ̀sẹ̀ ká yóò mọ̀ sí ìyàwó àwa ọ̀dọ́ ara ọmọ rí wa kábẹ̀rẹ̀ ọlọ́run ó lé ẹbá ti kásùn bá àtàmọ́ wọlé wá ni àtìyàwó rẹ̀

mo bá lọ opportunity ní òbíṣẹ́ ọlọ́ èmi náà kọ́ anábì ní ìwọ̀bó ìwọ̀bó o bụ dẹ́rù rẹ̀ o so lásìkò mú ká fi ilẹ̀ bá wáyé yìí ní bẹ̀bẹ̀ ọkọ dára kàfàrà ìyàwó náà dára kàfàrà wọn ò sì lè rí kàfàrà yìí sẹ àti tó bá lẹ́yìn Ramadan lẹ́yìn Ramadan bá máa sọ kàfàrà sí àìsí fi lọ́ra ìkọlù ta'ala sáàbìkú وسارعوا إلى مغفرة من ربكم أي في ìtúnbá ẹ̀ṣẹ̀ lọ́ra àìfi ìtúnbá ẹ̀ṣẹ̀ àìfi lọ́ra ẹni tó bá kó sínú ọ̀fìn kàfàrọ̀ bá bá ti ń gbàwọ̀ rọ̀mọ̀dọ́nù tán kété náà ní kó bẹ̀rẹ̀ lọ́tán rẹ̀ nínú parí gbà wọ́n ní àwọn tó bá fi sáyé bàtánà rẹ̀ àbísà àti bàtánà rẹ̀ ká bàtánà rẹ̀ fi ètò jálá ìsinú àwọn méjèèjì tó bá sí péyàwó ló jálá ìsinú àwọn méjèèjì ọkọ ló jù kó tó ka àwọn tó bá ti bàlágà nínú àwọn ọmọ torí àwọn méjèèjì ẹ̀ ni wọ́n kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí ìjẹ ogún rẹ̀ bẹ́ẹ̀ni tó bá sì já sí pé ọkọ ló jáde láyé tí ò rí àǹfààní kàfàrà yẹn dápadà ìyàwó àtọmọ náà kọ́ lẹ́tọ̀ọ́ sí kí wọ́n jẹ ogún rẹ̀ àwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́n bá tọ́nà rẹ̀ lákọ̀ọ́kọ́ tọ́ 40 days ní wọ́n ní sí àdìpín láàrin ara wa kí àwọn ọmọ ọjọ́ mẹ́wàá kan tẹ̀lera wọn ọlọ́run sí yọ̀ǹda ọmọ fún tó kò bí ju mẹ́ta bí méjì lọ sí káwọn náà mú mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́ta alẹ́ àmì bàbá rẹ̀ sì ń bẹ bàbá ní èmi náà ti dàgbà àbúrò rẹ̀ kọ́ torúkọ àwọn yìí náà ni wọ́n lẹ́tọ̀ọ́ sógún rẹ̀ nígbà tí àwọn kan ò bá sí mọ́ wọ́n lẹ́tọ̀ọ́ sógún rẹ̀ bá ṣe tún nìyẹn tí ò bá sí ọmọ fún tó ní bàbá bàbá rẹ̀ lẹ́tọ̀ọ́ sógún rẹ̀ bàbá yìí náà ló wá sọ wípé náà ti dàgbà yìí tí bàbá yìí ò bá sí mọ́ àbúrò bàbá rẹ̀ lẹ́tọ̀ọ́ sógún rẹ̀ tí ó dàbò bàbá bá sì gbìyànjú alákàṣẹ àwọn fámílì ní ah fẹ́ni wá lára wà àwá rí ọ̀rẹ́ kùrú kò sún rẹ̀ wọ́n ní só lè bá gbà àwọn afá ló lè bá gbà àmọ́ kó tó rọ̀ jọ̀rọ̀ àwọn fámílì tí wọ́n ní ẹ̀tùkú ọkọ̀ lóyún ọlọ́sàsì lòun ọmọ bá ó bá àwọn lọ́wọ́ bá lé ọ̀rẹ́ rẹ̀ tó kù mo fẹ́ bàbá bá ti fún yọ̀nda alhamdulillah rọ́rọ̀ àwẹ̀ inú ṣìrí islam pàápàá jùlọ ramadan àti pàápàá jùlọ ìran àwẹ̀ tí ó tó fẹ́nu kan fún wáyẹn fẹ́ni tí ò bá rí àǹfààní àti pa hadiya rẹ̀ níbi iṣẹ́ hajji tí islam ní kó gba mẹ́ta ní maka kó bàrà wá méje nílé gbogbo àwọn àwẹ̀ yẹn wọ́n jọ́rọ̀ yẹn

àtàwọn ọmọ rẹ̀ sí baálé wọn tó kú ju àwọn ìlú ìlọ́nu fámílì ó kan baálé ilé àwọn ọmọ rẹ̀ lórí ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ju àwọn mọ̀lẹ́bí tiẹ̀ gẹ́gẹ́ lọ torí tó ti fẹ́bìnrin wọlé olóòrùn ti gbé ojúṣe mọ̀lẹ́bí rẹ̀ lórí rẹ̀ kọ́ ọkọlọ́run sábà wọn wà ní ìbéèrè obìnrin tí pọ́ wọn lọ́yà bá ń páyà pé wàhálà àwọn ọ̀tẹ̀ fún ọ̀fún ìgbà ọkọ̀ náà ní inú àwọ̀ pé sí ó lè máa kọ́ èèyàn gẹ́gẹ́ bí arúgbó lọ́kùnrin àti arúgbó lóbìnrin tó ká sí pé gbogbo ìgbà náà ni máa ń béèrè ìbéèrè kódà bí n tó olóyún náà tó náà ń páyà pé oyún òun òun lè fi gbà wà. စေဝနာလေးမှာပေါ်ရစေကိတိယလို့ဆိုရပြီးလို့ဆိုတော့ الحمد لله رب العالمين ẹni tó jẹ́ àlùmọ́ọ̀dẹ́ tí ń fọmọ lọ́yàn lọ́wọ́ ìkẹ́ nínú conditions méjì ló lè ṣẹlẹ̀ sí ìdá kó máa páyà lórí àláfíà ara títí ẹ̀ àbí kó máa páyà lórí àláfíà àtọ́mà ń fọmọlọ́yàn lóòtọ́ ìfọmọlọ́yàn rò ní kó mọ́ lè gbà wà ṣùgbọ́n wo wípé ọmọ yẹn lè má rí ọyàn mú ó sì yẹ mú ọmọ yẹn padà wá wà affected health wise àwọn àfáà sí yàtọ̀ láàrin méjèèjì ẹgbẹ̀rún àwọn àfáà tí wọ́n ní tó bá ṣe wípé ìpáyà ọmọ bá ní kọmọ bọ̀ àwọn aláìní kọmọ tún wọn lẹ́nu àwọn kó máa rẹ̀ lọ wọ́n tó bá ṣe wípé ìpáyà tara ti tẹ gẹ́gẹ́ ní wípé mi ilé gbé e. wọ́n ní kó mọ bọ́ àwọn aláwẹ̀ nínú àwẹ̀ táwẹ̀ bá wá lọ tán kó tó dá ọlọ́run padà ọ̀rọ̀ àwọn àfáà àti àwọn ju ká bọ ọlọ́run ọba lọ a máa ń kọ́ àwọn àfáàlì a sì máa ń bá bàbá wọn torí àwọn ni wọ́n wọ́n ta ìmọ́lẹ̀ sí tí ó fẹ́ sóhùn sí wa nú ẹ̀sìn التحري عن الحق والصواب التحري عن الحق والصواب oníkéyàn máa gbìyànjú láti kó wà inquisitive lórí ìmọ̀ òdodo kò lè bá ìjẹni tí ó fẹ́ràn ló sọ òdodo yorùbá ìbá àti ìjẹni tó fẹ́ràn nínú àwọn èèyàn jùlọ ló sọ tó kù díẹ̀ káàtù tó bá ti ẹ̀sìn kò nílò kò túnmọ̀ sí fókà ní ẹ tí ò sí ẹ̀rí kan tó ní àlàáfíà tí èèyàn lè dìpẹ́ndì lórí ẹ̀ tó gbé Kùránì ní clarify gbogbo iṣu wọ̀nyí ó ní fàmàǹkẹ́ na maridan aw ala safar ẹni bá já sí kó já láàsàn kó wá ka àwọn ẹran ọjọ́ tí ò fi láǹfààní àti ìgbàwọ̀ yẹn ní Ramadan kó kà lẹ́yìn Ramadan kó dáwọ̀ ẹ̀ parí almurdi breastfeeding woman condition tó wà yẹn ó hò jẹ́ ọ̀ kò jẹ́ kó lè gbàwẹ̀ lóòtọ́ ṣùgbọ́n kìí ṣe gbogbo ọjọ́ ayé náà ló fi mọ́ fọ́mọ lọ́yà yóò fáwọn ọmọ yóò fọ́mọ lọ́yà fáwọn àsìkò kan ìgbà tó báyá ọmọ ó dàkàn tọ́wọ́n bá ti mú ìdákà yóò gbọ̀nyìn lẹ́nu ọmọ nígbà náà fún dáwọ̀ ìbáyìí tó máa wá ní sípò wà lẹ́mọ́ wá ṣe fídíà ní púpọ̀ lẹ́nu kó ṣe fídíà tó bá kàn fẹ́ ṣe ní ṣe wípé kí fi gba ládàá mi náà mi tó ní àwẹ̀ mi gbà mọ́ torí pé illness tí ó ṣẹlẹ̀ sọ ń gbà yẹn in tí ó padà wòsàn ní kìí ṣe ààrẹ láíláí tó kò ní wòsàn náà ẹn tí ààrẹ rẹ̀ bá ní wòsàn mọ́ láíláí bóyá ààrẹ ogbó àbáwọn tó ṣe tó ọ́sà tí wọ́n ti dédé bí wípé àwọn gan ti ń pinnu ẹ̀mí kúkò ló jẹ́ sábà bí kó wọn torí àwọn tí yẹn bá rí àwọn bẹ́ẹ̀ èyí bá wọn káà ní tán bá wúkọ́ lẹ́gbẹ̀ẹ́ yẹn gan mọ̀ owó ẹ̀jẹ̀ láwọn tó sàwọn bá ti wúkọ́ ó mọ̀ owó ẹ̀jẹ̀ ìṣẹ́jú mọ́wàá mẹ́wàá kárí biskit inú ilé ìtàn kó láti fẹ́ ọkọ̀ṣẹ́ inú náà ní kìí kó jẹ́ púpọ̀ ó jẹ́nu rọmọdọ́nù ìjẹ́nu rọmọdọ́nù ọlọ́ọ̀ ti fún lálàáfíà tó fi bàmá irú ẹ̀yìn ló lè irú ìdájẹ́ náà ní bẹ fún

bí àbìlá ọmọ ẹ̀mọ̀ bí àbìlá ọmọ àgbás tí bá nígbà ìyàwó ọmọ ẹ̀rọ fi ọmọ àìní jẹ ní àìní wípé àwọn nínú àwọn sàhábà wọ́n wọ́n fò kí náà wípé ẹni bá jẹ́ tí bá ń fọmọ lọ́yàn lọ́wọ́ bó bá ti sì fìdí ya kò pán dáadáa kó gba àwọn ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mi sábà rí ẹ̀rí tí wọ́n gbára lé lórí ọ̀rọ̀ wọn so lè jẹ́ self-deduction tí wọ́n tàbí ishtihad torí pé ọ̀rọ̀ yẹn èyí tí yáyà Quran ní clarify àfi tó bá ṣe wípé lórí wọn ìfọmọlọ́rin ò ní fọmọlọ́rin tán láyé láyé tí wọ́n èkú lókù ọmọ yóò mọ̀ ọmọ yóò ọ̀rọ̀ méjèèjì náà nílẹ̀ lọ́dọ̀ àwọn fáà sọ́nà àwọn kan ní kí wọ́n san fídíà oníṣùgbọ́n gbáwẹ̀ má àwọn kan ní kí wọ́n gbáwẹ̀ kí wọ́n san fídíà àmọ́ káàntì ní balẹ̀ sí kéèké èèyàn gbáwẹ̀ kéèké èèyàn san fídíà ló ń gbáwẹ̀ gbáwẹ̀ lọ torí pé ìlà tó Islam fi gbé ìdájọ́ wá ó ti jáde nínú kòránà so tábà padà rí ọ̀rọ̀ àwọn kò túnmọ̀ sí kíyàn mọ́ sẹ́sà àti ìmọ̀ ewu ni ó súnmọ́ òótọ́ jùlọ jù torí pò òdodo náà ẹ̀yọ̀kan ni hábà ọmọ ara ẹ̀ lórí ọ̀rọ̀ tí àwọn àpá sàlàyé pẹ̀lú ọ̀rọ̀ ọ̀gáyìn àpá àti torí pé átàrí mẹ́rin àwọn àpá àpá rẹ̀ Abdullahi bin Abbas ga kuma sallaye wala dalila yushrikuna bi yatwa wani aya yẹ àwọn dáná lórí pé kìí ṣe àgbàlagbà nìkan lọ́kùnrin àti àgbàlagbà lókùnrin pé àti amílò àti mọ́tẹ́ òlà àwọn àbá ṣe wọ́n pé àtàrí mọ́ ọmọ ọ̀rọ̀ sọ pé ìyàwó rẹ̀ kàtí ìyàwó rẹ̀ pè lọ́wọ́ ó ní kó wọ́n ṣe fídíà nígbà tí olóyún àwọn àbá ṣe ni pé kódà ìdìmọ̀ sọ̀kútì ní pé in tó gbajúmọ̀ lẹ́ẹ̀lẹ́ àwọn sọ̀rọ̀bà tí kí wọ́n lọ ní pé ẹgbẹ́ ìṣàlàyé pé ọ̀rọ̀ méjì náà ni ó wọlé pé àwọn ìwọ̀n ọmọ wa ẹlẹ́ tí òjòjò tábà wá ní pé máa ṣe fídíà òun sì ní gba lẹ́yìn tí àwọn àwọn padà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sí àwọn kan láwọn ó sọ̀kùn lọ́wọ́ àwọn kan láwọn ó sì ìdíyà ìjẹ́ àwa tí a fẹ́ sọ̀kùn lọ́wọ́ yẹn ìjà lè máa wo àwọn tí wọ́n ṣe ìdíyà yẹn tó ti jẹ́ pé àwọn náà ní ìgbà tí wọ́n bára lé lórí ṣe bí wọ́n sì kan tí òkú jẹ́ báwọ̀. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين èmi ìṣẹ́bà àwọn ìsábà fẹ́ dáàbò sí wà àwọn oríṣìí rí wípé kọ́ ìdà kan lọ́dọ̀ àwọn apá ọ̀rọ̀ sí ìfẹ́ ọmọ ń sọ wípé láìjìtìhádá fèmọ́rìdì nẹ́sì láìjìtìhádá fèmọ́rìdì nẹ́sì bí tá bá ti rí ẹ̀rí ayé tó ń ṣe self-judgment kan wá ní òfìsì ibi tá bá ti rí tó wà clear cut ibẹ̀ láti máa fẹ́ gbìyànjú pé tó yé mi jẹ́ kí n fi gbìyànjú tèmi kì í fi gbé láti mú ìyàwó jáde tí abájúmọ̀ àfáà tí wọ́n kílè mú pé ìtìmọ́rì sùkú tí ní kọ̀nsẹ́sọ́sì àwọn sọ̀hábà òun ni wípé obìnrin tí bá ń fọmọ lọ́yàn lọ́wọ́ kó sì fi bí àkúmọ́ gbà rẹ̀ mọ́ tó ẹgbẹ́ kọ̀nsẹ́sọ́sì wọn kò ní sí agímẹ́ntì mọ́lẹ́yìn rẹ̀ tó lọ́wọ́ kọ̀nsẹ́sọ́sì kò sí agímẹ́ntì mọ́lẹ́yìn rẹ̀ tó kó sí ìjìmọ̀ ìsìnkútí abẹ̀bẹ̀ ìjìmọ̀ ìsìnkútí dáadé pé nǹkan ní ìjìmọ̀ ẹ̀rù láyé bàbá rí àwọn tí wọ́n bá tapọ̀ àwọn tó kù yẹn wọ́n kéré gan ló ń kà bóyá àwọn èèyàn tó bí mẹ́wàá bí ogún bí ọgbọ̀n níbi kan wọ́n pẹ̀lú pọ̀ lórí ọ̀rọ̀ kan àwọn mẹ́ta kan sí mẹ́rin ò wá farama wọ́n sì dákẹ́ lápẹ́lẹ̀ ìjìmọ̀ ẹ̀rù ìsìnkútí pẹ̀lú ọtí wáyé tó àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn à ní torí báwọn tí wọ́n sọ̀rọ̀ lórí kẹtọ́rọ̀ wọn sẹ́yọ kan lórí ẹ̀ wọ́n ti pọ̀ jù wọn lọ ní òǹkà àmọ́ bàbá ti padà tó rí agreement ẹjẹ́ pé kò ń ṣe jìmọ̀ ẹrú àsìkòjì hádàwọ́là fẹ́ẹ̀nìyàn àwọn afọ́ orí fíkì mọ́sára ń sọ̀rọ̀ Saudi ní ìlànà fíkì kò síbi tí wọ́n tírẹ̀ sí láyé ìlànà Imam Muhammad máa bá nìjọ hanabila wọ́n sì máa sọ àwọn reasons of máa sọ rẹ̀ kọ́lá tí wọ́n bá jọ ọmọ Áfíríkà ó wá láti Nàìjíríà àbí láti Ghana tó bá kéwú lọ́dọ̀ wọn wọ́n fẹ́ kó ṣe researches ẹ̀ lórí mẹ́sàmẹ́ Amẹ́ríkà ni Dr. election ti pé dòtọ́rà àwọn mẹ́sàmẹ́ Amẹ́ríkà wọ́n ti gbà hátà Dr. Sharaf pọ̀lọpọ̀ afọ́tọ̀wà jáfà Áfíríkà wọ́n fẹ́ kí wọ́n tún wọn lórí northern mamalik tó tí àwọn ọ̀rọ̀ báyìí tí wọ́n máa wáyé kò fi ní máa sí ìyapa so irú tààsọ yìí sí nígboro sàárù nígbò tó bá jẹ mọ́ Saudi kí má fún ní ẹmẹ́ ìnà wọn ọ̀rọ̀ Saudi kó Muhammadu ni Muhammadu so àwọn mú zọ́ ìrò àyà pé apára nìyàn àyà rẹ̀ wọ́n lò wípé ṣé ìfọmọlọ́yàn rẹ̀ ṣé kò ní padà fọmọlọ́yàn tán ni ṣé yóò fọmọlọ́yàn tán tó bá fọmọlọ́yàn tó kó mọ́ sọ̀kọ̀dọ́ orí ìsan fídíyà tó bá ṣe pé mọ́sílẹ̀mọ́ Malik African countries ń tẹ̀lé wọ́n Egypt Morocco Tunisia Nigeria Ghana là ń claim là ń kílè pàǹtẹ̀ tẹ́kù mọ́tíhábù wọn ni mọ́tíhábù kọfọ́mọ lọ́yẹ̀ kan sí fídíà pé kò nídìí kọ̀dọ̀ ibi tẹ́ mùsùlùmí ti sẹ̀rọ fún nìyẹn ní irú ni wọ́n bá mú ní òfin ń já sí pé fámílì eléyìí wọ́n ní aburú so gbogbo tí wọ́n ṣe yẹn láti

tó pé gbogbo àwọn sáìtì ní kí ta máa rí láìfí lórí ara wa sínú ẹ̀sìn afẹ́ra àwọn sábà lárí ṣùgbọ́n rí àyà náà kùránì gẹ́gẹ́ gẹ́gẹ́ tó ṣàlàyé ọ̀rẹ́ ọ̀rẹ́ tí àwọn afẹ́rin bá ṣe kílẹ̀ jù oṣù fún kílẹ̀ lórí àdísì wọ́n dá fún sábà so tí lábà mẹ́ta mẹ́rin bá mú ọ̀rọ̀ kan wá òtún òsì gbogbo àwọn gbogbo àwọn ọ̀rọ̀ sọ yíye so wà lè kílèmù consensus lórí ẹ̀ a mọ̀ kílèmù wípé àwọn kan ṣe báyìí nínú wọn àwọn kan lẹ́kùn ṣe ojú kejì ni tó wà lè kílèmù consensus lórí ajẹ́ wípé ọ̀rọ̀ yẹn nìkan náà ni wọ́n sì gbá gbogbo wọn fi kú láyé tí ó sì kù sí èrí bẹ́ẹ̀ láyé láyé torí pé wọn mọ̀ kọlu àwọn olórí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àfi tó bá ṣe pé adé hadith kan kò sí fídíà ní kó máa ṣe ẹni bá fọ́mọ lọ́yàn kọ̀dọ̀ ní kó máa ṣe pàdé kù sí hadith yẹn so gbìyànjú àwọn afọ́mọ ọkọ̀rọ̀ àwọn lórí ìgbàgbọ́ yìí ìdájọ́ tí ẹni tí bá kò yẹ tí ó lò náà